a ó tún àtẹ̀síwájú nínú tẹ̀síwájú tó láti kọ́ wa ilé ti àbábọ̀ wa. Báyà tí a dúró, ó báyà mẹ́rin ní ọgọ́rùn-ún. Ṣé ètò ṣe pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àlá? A ó rẹ̀ tẹ̀síwájú láti di àyà ẹlẹ́ẹ̀karùn-ún lé ní ọgọ́rùn-ún. Ká tó lè pé ẹlẹ́ẹ̀karùn-ún lé ní àádọ́fà. àyà tí a ti dúró tó ń sọ fún wa òun náà ní pé ọjọ́ kejì àìsíyá náà nígbà tó bá di àkókò náà látara tí àwọn èèyàn bá pàdé ó ti gbàgbé pé táwọn wáyé pẹ̀lú. ìgbà táàbà ìmáàmù sáàbẹ̀ yìí táwọn kàdúgbò àwọn ayáwó àwọn náà wá ṣe tẹ̀síwìrì gẹ́gẹ́ fún wa tí ó jẹ́ kọ́rọ̀ ọjọ́ gbọdọ̀ àlùkí àmọ́ òye wa. Àwa ni ìyàwó màlìkí yá mẹ̀sìn. Dáàmà náà wà dáàmà lọ́dọ̀. Wàdó máa tẹ̀lé kọ́ fún mi lẹ́yìn làtàlẹ́ ń ṣe. ودومة القبر تنفي ليلة العلم فاليوم القيامة يوم القيامة táàmánú owó tó ń gbà lójú wíwádìí owó tó àwọn ẹyẹ náà wá owó tó ń gbà lójú lé táwọn mi kò ní sanwó mẹ́jọ rẹ̀ kò ní sanwó mẹ́jọ rẹ̀ wọ́là wọlé lóhùn. Ìka bá tẹ́lẹ̀ àtẹ̀jọ́ àwọn ọmọ ọlọ́wà ní kòkó. Àtọ̀tọ̀ fún ẹni pé ká bẹ́rẹ̀ rẹ̀ kó jọ ìwọ́n rẹ̀. Ẹgbẹ́ tó ti tó tẹ̀lé ìlànà ìlú mi lọ. Òfin tẹ́lẹ̀ ti ilé ayé ta wà ní ìṣẹ́ ń lò lọ́wọ́ yìí. Gbogbo tó wà ní ẹ̀ka kọ̀ọ̀kan, àwọn ọmọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn. Èdè òun yóò jẹ́ pé ara rẹ̀ ló ti kí yóò sì di ní ìlàpá kan nínú ìgbà yìí tọ̀. ẹ lẹ́nu lè dùn láyé ṣùgbọ́n tó àyè tí òun rẹ̀ sì á mọ̀ dáa máa ń wà láwọn ìlú. ọ̀rọ̀ tó mo lówó tó bí lọ mọ ẹgbẹ́ tó bí ma ọmọ mi lọ́wọ́ àlejò àti lọ́nà. kódà ọba tó wá ní wàdó mẹ́tò lọ́kọ́kùnrin lẹ́yìn bá ti lọ́kọ́ tó wá gbèsè sàárè lọ́wọ́ ìfún ìfún mẹ́ni sàárè tó bá fún mọ́ ní báyìí àtẹ̀tẹ̀ sí lẹ́yìn àtàlẹ́ ẹ̀sìn ìyọ́pàá àti ọjọ́ tó ti àwùjọ ìyọ́pàá àti ọjọ́ tó ti kẹ́lẹ́ ọjọ́ tó ń lórí àwọn ìṣẹ́ ìṣẹ́ sí bàbá ẹni tí ò bá sì rà lórí láyé ọjọ́ tó bá gbé ìyàwó ọjọ́ kan tó láti ṣe ìṣẹ́ ayé tó ìlú rẹ̀. gẹ́gẹ́ bí ọkùnrin tó ń sọ òun obìnrin kẹ́kẹ́ tó ń obìnrin kẹ́kẹ́ ń láyé. Nígbà tó bá tó ṣe kọ́lá tó ṣe ti dáná lóde. Nígbà tó bá tó lóde ọjọ́ ọjọ́ kan ní tí ò tó lọ́kọ́ bàbá lóde ìgbà yẹn. Ọdún bára rẹ̀ ṣe yé yàtọ̀. Ábẹ̀rẹ̀ rẹ̀ tó ṣe ti lẹ́nu láyé tó wá dáadáa. Gbogbo àjò ìjọ ọ̀hún nì, ìjọ ọ̀gbẹ́jà ìyá náà ìfúnpọ̀ pé sàárè yìí ti yàtọ̀ yìí. Ìyẹ́rọ̀ bàálí kí wọ́n tó mọ ilé. Ọjọ́ mi dà jù lánà. Àwọn èèyàn máa béèrè lọ́wọ́ ara wọn nígbà tó yà tó nígbà bá rí ìyá ọlọ́run. Láwọn tí ò ti tọ́ náà. Wọ́n mọ̀ wá pa láàrin ara wọn. Ọjọ́ mi ìyá yẹn. Ẹ tó lu ọdún kọ́kọ́ tó wà ní kíkọ́ jẹ́ méjìlá ìgbà yìí ẹni tí ó rọ ọ̀sẹ̀ nínú wọn jù ọjọ́ ta mú ọ̀rọ̀ díẹ̀ tí wọ́n bẹ̀rù pọ̀ òun ló òun lọ gánà lójú wọn òun lọ lọ́wọ́ àlè tí ọ̀sẹ̀ náà lọ. ọjọ́ kan pé ó nana lẹ́yìn àlè lọ́kàn lọ́kàn. ẹ láti fọ́ ọmọ ọjọ́ kan ọmọ ọjọ́ kan jù lọ́kàn lẹ́yìn. torí ìyẹlé ìjọba náà. Ṣùgbọ́n ìka ń lo máa kókó wa tààráyé ọlọ́run ní ọgbọ́n jẹ́ ìjẹ́. Ta prógráàmù kò lè sọ́rọ̀ ó ti lọ òkú wa ní ẹ̀ ẹ̀já roro di. Ọjọ́ tí wọ́n bò ń kàlù sí mọ́lẹ̀, wọ́n rọ yóò pẹ̀lú, wọ́n àgbà ẹ̀yẹ tó mẹ̀. Ibi iṣẹ́ rẹ̀ tó ń pariwo yẹn, ẹ̀lú ló kú sẹ́wọ̀n lulẹ̀. Ẹ̀lú ló kú sẹ́wọ̀n lọ́lẹ̀. àwọn ìyàwó mi náà lè ìyàwó rẹ̀ èyí ọba tuntun náà dàbí lóṣù lọ́kọ̀ sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ láyé èyí tí òbí dàgbà jù lóṣù lọ́kọ̀ ní lọ́kọ̀ ní ọdún tí ó ká ọ̀rẹ́ wa ìmọ̀ àwọn ọmọ ọmọ fẹ́ràn sẹ́yìn lọ́wọ́ alẹ́ ìjọ lọ́wọ́ àti lọ́wọ́ àwọn àti ìpánẹ̀ ti. Ṣé ìjà kò jẹ̀ náà? Ẹja máa rúkọ lọ́wọ́ máa gbogbo fúgàmù ìjà ìwà bá. Ọlọ́jọ́ tó pa àwọn nìkan nínú láàrin. Ọjọ́ tí a máa kọ́ sọ̀rọ̀ ìtàkì àti ẹ̀ nígbà tá ẹ̀ wáyé. Bẹ́ẹ̀ni, ọlọ́wọ́ bá àlejò ọlá ó tún wá sọ fún wa nínú àwọn àyà tá a máa kà nínú àwọn kókó nínú àwọn àyà náà yìí dábọ́ bá ṣàlàyé òun ni àyà mi jáde ìmọ̀síkì ìwádìí láti ìdìbáàdì tí ó máa ṣàlàyé ìbéèrè kan tó wáyé látọ̀dọ̀ àwọn mùsùlùmí àwọn olùmúlò pẹ̀lú ọ̀rọ̀ nípa pé wọn ò káfẹ́ gbà yí pé ọjọ́ kan bẹ sí lọ́kọ̀ dàbí ọba àlejò ọlọ́pàá akẹ́kọ̀ọ́ ní sí ìjọba mẹ́jọ́nà. Kódà kò ní sókè má, àwọn òfin béèrè béèrè. Ayọ̀ àwọn ọmọ tí ó ṣẹlẹ̀ sókè náà ìjọba bẹ́ẹ̀ lọ̀rọ̀ òkè àwọn òkè lálá òkè onímọ̀ni òkè tẹ́sí tàbíkà jíjẹ́ òkè tàbíkà òkè mẹ́ta náà bàbá láì táwọn àdìgbẹ́ ló ti máa jíjẹ́ rárá láì. Àti gbogbo òkè ńlá ńlá wọn bá Sọ̀rọ̀ kìí káà náà níbi káà náà wẹ̀. Kí wọ́n ti tó lè. Ọlọ́run àlejò wa ló ń bu ẹ̀dá mi. Yọ̀nà. Láì ní ìyẹn lábẹ́tọ̀ fẹ́. Láì ní ìyẹn fẹ́ kàdí lábẹ́. Ọkọ̀ ọkọ̀ ọ̀wọ́ ọ̀gá mi. Kí ó kù bí gẹ́rẹ́. Ó kù bí ó kù ń bọ́. Ọba lọ lójú sọ̀rọ̀ ẹ̀gbọ́n ti di àwọn òṣìṣẹ́ ẹ̀dẹ́ ìlẹ́kẹ̀ àwọn ìwé òṣìṣẹ́ òṣìṣẹ́ náà tí wọ́n kọ́ òṣìṣẹ́ tí wọ́n lọ sí òṣìṣẹ́ ó fò ìlẹ́kẹ̀ lọ lórí ọjọ́ tí ẹ bá ṣe ṣe ẹ̀ lójú ayé tó wá ní àpẹẹrẹ tí ó ti kú rẹ̀ yá olùṣẹ́ mi. ẹlẹ́ẹ̀kejì nínú kókó káàárọ̀ ọmọ bẹ̀rẹ̀ nípa ẹ̀ ẹ̀sọ̀rí mo máa dá Òun náà ni ìdí ìdí àmúlẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbéǹde bọ́láwọ́ ṣe tí wà dìde ní ọ̀pọ̀lọpọ̀ ìdíyàrá. Bákan náà nínú àwọn ayẹ̀ wọ́n máa sọ fún wa pé kó kálukú wa bá lọ màmá dájú látàbá ájà lẹ́gbẹ́ àlìsàn òkè kò sí ìpàtẹ́nìkan tí ọba ti kí ìmọ̀ náà lẹ́kọ̀ọ́ lẹ́lẹ́ kò lè ti sẹ́ni sẹ́ni rẹ̀ ìyáàmù. Àmàlà ayé sá mo sì rí kò àkókò wúlò ẹ̀rọ òkú pẹ̀lú náà. Kọ́lá wà láyé sá lèlè mọ́ sí wọn ò ní ṣe kéde oṣù wọn ò ní sípẹ̀ mọ́ sí lẹ́nu náà ní báyìí. Áàlù tàwọn yìí òwò na ó ti kú ìlú náà abẹ́rẹ́ àwọn sájà àdùkàbí ó sì gbà àwọn èèyàn àwọn náà àwọn náà kò rí ìpẹ̀ lọ́dọ̀ náà abẹ́rẹ́. Nínú àwọn baa báyìí a rí táàbì máa ń ṣàlàyé ẹ̀rọ fún ara ó yẹ páwa púpọ̀ yìí náà ọmọ orí Òun náà khaybatul mushrikin àlàyé òun ìjẹjà eléyìí tí ó ṣẹlẹ̀ mú kí gbogbo olùdókòwò lọ́ra olùdáṣẹ́ ilé pẹ̀lú ọ̀rọ̀ onídọ̀gbẹ̀dà ìdíyànà wà fáwọn àlùwàhìrì àti èrè jẹ́ pé màá jẹ́ gbogbo àwọn tó wà kà mọ́kàn tó yọmọlẹ ìgbéra èrè tí wọn máa jẹ ìwọ nínú àwọn kátáyà yìí ló máa tàlẹ ìpàdé lé. Ọ̀gbìnláyé náà ṣe tọ́ ní ọlọ́bì ìbísílá ìrọ̀ abẹ́ ìrọ̀ bí. ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها ضاعا قصرا لا ترى فيها عوجا ولا امسا يومئذ يتبعون الداعي لا عوج له وخشع بالأصوات للرحمن فلا تسمع إلا امسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما سبحانت الوجوه للحي القيوم فقد خاب من حملا ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن ولا يخاف ظلما ولا أدما Ọlọ́run bá bá àdéjọ aláwùjọ wa nínú àwọn ẹ̀. Ààrùn alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá a sọ fún ara. Ó ń fún wa nípa àìmọ̀ eléyìí tí àwọn olùgbòrò ń pẹ̀lú ara tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ òkè. Tó ṣe wípé gbogbo ẹni tí ò bá ti nígbàgbọ́ eléyìí tá a fẹ́ sọ. Ó tún kù ní ìmọ̀ gbogbo yẹn e pòfẹ́sọ̀ nípa ohun àlùmọ́nì ilẹ̀ àbí nípa àpáta nìkan ní gbogbo sísan rẹ̀ gbogbo tó ní púpọ̀ àpáta ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé ò bá ti mọ̀ nípa eré ìtòjú tí ọ̀kan kan àpáta rèé olóògbé? Ṣé wọ́n bẹ́ mọ̀ nípa tí ọ̀kan kan àpáta yẹn yá? Wọ́n lọ wo jáde fún Torúkọ ẹni tó ga òun olórúkọ yẹ. Ẹni tó bẹ́ẹ̀ ẹni tó ga òun olórúkọ yẹ. Ṣẹ́jà wo ti jẹ́ ti pé ìṣẹ̀lẹ̀ tó àjẹ tó bẹ̀rẹ̀ kan tó ti tó ti ṣe ti pẹ́. Òun náà sọ fún wa pé tí wọ́n ti ti gbà yóò bọ̀ tẹ́lẹ̀ ẹ̀yà wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀lẹ́tọ́rù ta máa ń lò. Bọ́bá yá, bọ́bá ti jíjẹ́ jíjẹ́ yóò padà lébí náà. Ó sọ tẹ́lẹ̀ máa lẹ́yìn àjàjẹ́, lẹ́yìn ẹ̀dùn yìí, ó tẹ̀ báyà. Owó ìka àwọn ìkẹta ń jẹ́. Àwọn òmí ń fẹ́ pẹ̀lú gbogbo tí wọ́n ti sáàbù ẹ̀ náà ó ní ọjọ́ tó lè lò lọ Ẹ wá wò ó ọba tó wá dá òkè síbi tó ga sí òun ló ń sọ àtibọ̀ lókè pé tó o mú de lẹ́yìn yẹn. Gẹ́gẹ́ bó ti jẹ́ tí wọn náà tí wọn náà ní ewúrẹ́ àbí lápẹ̀júwe ká lo nǹkan tí ò lẹ́bi náà. Olùrọ̀ ayọ̀ bíi sọ́ọ̀bù kan síwájú ta níwájú ilé rẹ olùsọ́ọ̀bù kan sílẹ̀. Wọ́n ta àwọn ọjà kéde tó ta ọ̀tá bẹ̀. Wọ́n ní àyè ti bẹ̀rẹ̀ sí lọ́ọ̀bù tó ti báyìí lọ. Wọ́n ní àyè kan ń lo báyìí ni. Bẹ́ẹ̀ni ẹni tẹ́lẹ̀ fún mi, ìwé àbúrò ẹni tó lọ́jọ́ wájú. Mo kàn ra fi yẹ. Mo lè dí àwọn owó kan tó wù láti tẹ̀lé lọ́wọ́ ní. Owó eléyìí á padà lójú rẹ̀ láì ta lé mọ́ lélẹ̀ yìí kọ́dà gbogbo ni á fọ wọlé yà á fi lè tẹ ìlú lẹrẹ. ẹ bẹ̀rẹ̀ pé ìwọ tí wọ́n ti sọ yẹn wọ́n ti mọ tó wà lẹ́nu rẹ̀ kọ́dà bọ̀ ọ̀pẹ jáde báwọn yìí. àwọn ọ̀rọ̀ tó wá ti mọ tó ń fẹ́ ti pẹ̀lú òkè wọ́n wá ń sọ jáde fún wa. ìwọ náà ti fi máa sọ irú pílánì rẹ lórí ìwádìí rẹ. Gbogbo ìlà nẹ́bì kátó tí ó wọ́n bọ̀. Àwọn mùsùlùmí kúrò ní. Ọlá ni wọ́n yẹ fi àánú lẹ́tà wá níbi jìbá. Wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nẹ́bì nípa àwọn òkè, àwọn òkè ńláńlá, àwọn àpáta ńláńlá. Nínú màjìnlẹ̀ nípa àpáta, àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí ó lè wáyé bẹ́ẹ̀. Láàṣẹ máa ń ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpáta lókè ńláńlá tó wọ́n jà yẹn. Èyí tó pọ̀ jù nínú àwọn àpáta tó ga dáadáa yẹn tó tóbi táwọn yẹn. Ibi wọ́n fi lọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ náà láì ọlọ́ọ̀bà àlejò ọlá ó ti sọ tó mú ó ṣe ọlọ́ọ̀bà àlejò ọlá ló borí rọ̀ wá síyà ibòmíì a ní kíni òun ṣe wọ́n ní àwòtáájá òun ṣe wọ́n ní èèkàn tá a fi mú ilẹ̀ mọ́wọ́ fún ilẹ̀ mọ́mìmọ́ àwọn ìtàn ìlà fi mú mẹ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run kọ́ wa ní ìmọ̀ sáyẹ́ǹsì ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. kómi ọwà lásán kọ́lọ́run wà ní ìjọba lójú ọ̀gbọ́dọ̀ bá tìlú àtẹ àti àbẹ̀rẹ̀ náà. gbogbo àwọn tó tọ́wọ́ ọba àlejòlá ń pa pé ó máa ń fẹ́ kó fi ń sá àwọn nǹkan míì táwa ló lè tara rẹ̀ kẹ́kọ̀ọ́ táwa ló máa ṣàwọn ẹ̀yìn àwọn ilẹ̀ tá a bá gbé láàtọ̀pọ̀ sílẹ̀sì mẹ́yẹ ẹ̀pẹ̀ lásán pẹ̀lú ìta bá fi àwọn òkúta wẹ́wẹ́ ìwé ìwé mọ́lẹ̀. pé wà lọ́dọ̀ máa ń lè kí ìta lásán Owó àwọn ẹni tá a ti mọ́ wọ̀nyẹn, ní gbogbo ẹnu ọ̀sọ́mọ́ àárí pé wọ́n mùsùlùmí kí ọmọ rẹ̀ láti alùpùpù tí lórí òsì bàjẹ́. Ètò ṣe ìyẹn yóò padà nínú kágbà jùlọ yọ wá sí gbogbo onímọ̀ tó ń wọlé yàtọ̀ àbújọ́ bá tẹ̀síwá sí ilé ẹ̀kọ́ ló. Ṣùgbọ́n ilé tó ti nípò àlè nípìnlẹ̀ gbogbo mi tọ́wọ́ padà yà sí owó kan máa sọ́nù ọ̀hánùgbà bí ọmọkùnrin tó bá ń kọ́ wa nínú kíláàsì. Ó rà nínú ẹgbẹ́ rúùlù. wọ́n kà máa kí á tẹ́lẹ̀ tẹ́ àkùnrin kan tó ti mọ̀ kẹ́kẹ́ ọ̀gá ààyè àwọn ti ọ̀gá ti lọ wà. ní yìí yóò tó ayé di ìwọ tí wọ́n fẹ́ tí wọ́n bá ìdí ọlọ́ọ̀bà bá yìí ìrà kọ́bọ̀ ṣàtàlú bẹ́ẹ̀ kó abẹ́rẹ́ náà yà lẹ́bì ká ní ìjì báàlì nípa òkè kí ni ó fẹ̀lẹ̀ sókè. ọlọ́ni fáà ni wọ́n bá ti dé ìlà lẹ́bì. Olùyàn tí mo wà ọ̀rọ̀ bí sọmọ́sọ́lá ọba mi, èsì bu á náà ká ní ó kú dànù ní kúkú dàlú eléyìí tó fẹ́ ẹ̀rí ẹ̀rẹ́ ìbọ̀ mẹ́fà ní ọ̀bùnú kí náà mọ́tílá ẹ̀rọ láyé ó kù dànù ní kúkú dànù. Lọ́ọ̀bà lè jọlá pẹ̀lú agbára ẹ̀ ni ó fi kú dànù ń jọ náà. Àwọn àbọ̀ ló máa tẹ̀ sí ìrìn wọ́n ní ayé yorùbá títù ká yóò kú dànù nìkọ́kọ́ yóò fọn ká wọ́n máa tábà rú ha rìhà kódà akẹ́kọ̀ọ́ olùgbé pàtàkùnù àbá amẹ́ńtúrá gbogbo ọ padà wá dà gẹ́gẹ́ bí èwò èlùbọ́ tábẹ́kùn gbé lọ. Ìjọba òkè lọ́la ò. Ẹ̀ lásán fún alẹ́ ẹ̀kẹ́ yìí pé kìí ṣe wípé ó kà fọ dálẹ̀ adìkọ̀ àìsàn adìkọ̀ tó jẹ́ ó kì í dànù yẹyẹ tí ó lọ pẹ̀lú àti ọlọ́run náà ló ti wọ bọ́ọ̀lù lọ lọ. Abọ́lú àtẹ̀sí wọ́n ní ọlọ́run ọba àlejò ọlá níjọ́ náà yóò fi sí ń jẹ́ agbára rẹ̀ yóò fi hàn òkè náà yóò fún òkè náà láti rẹ̀. Ẹ̀rí àbáwa àdìmáàmù àjòkí ọlọ́run kọ́ bá wa kẹwọn. Wọ́n ní ọlọ́run bá lè jọlá ó ń sọ ìbẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ lókè. Ó wá sọ fún wa níbi ó tó sọ fún wa níbi ayà ní. Wọ́n ní ọ̀rọ̀ ọlẹ̀ ọlọ́run bá lè sọ láyé àmọ̀ yìí pé òkè ó ṣe rí yẹn tó o bá gbé àwọn wa bí wọ́n tọ́ra wọn. Òní wa ó ṣe látọ̀lá ọkọ̀ wa ní bíbá alọ́mọdún mẹ́ta dáta táwọn wa ìyá àti ìyá àtòkè owó bí wọ́n tọ́ra wọn. Gbogbo ọwà fọ́nká abẹ́rẹ́ta. Mùsàgírù á kà mọ́mọ́lì àlùkò ààyè abẹ́rẹ́ta. Ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ́ wa sọ ní gẹ́gẹ́ bí ìyẹn rè táwọn ó tẹ́lẹ̀ tó ti yẹ. Bẹ́ẹ̀ náà ni òkè náà ní ìjọ náà. Ọlọ́ọ̀bà àlejò ọlọ́túnbọ̀ ní sọ́ọ̀tù mọ̀tẹ́lẹ̀. Ó ní yá ọmọ àtẹ̀rẹ̀ tó fọ́ra áàpù. Ọjọ́ tí gbogbo lọ ọmọ lè dìrì. Wà lè fi bá lo àgùnkì náà. Wáta àná tí ń fi bá lò kẹ́bí Òkè tẹ́ ń wò yẹn gbogbo ọ̀wà àtàgẹ́gẹ́ bí tó gbogbo ọ̀dà gẹ́gẹ́ bí èkó òyìnbọ́ gbogbo ọ̀dà gẹ́gẹ́ bí ẹrù káàkiri gbogbo ọ̀dà lójọ́ náà. ọlọ́ọ̀bà àlejò ọlá ó sẹ́nu wa sínú ayọ̀ yìí ká lè mọ̀ yí pé òṣè táwa ń wò ọlọ́ọ̀bà àlejò ọlá lóhùn ó ní ẹ̀sán tó ní mú nǹkan mẹ́lẹ̀ yẹn bọ́ bá ti jọ́ náà gbogbo ọlọ́ọ̀bà àlejò ọlá ó pàdé láti rẹ̀ àwọn àbọ̀ ní màtẹ̀ sí wọ́n ní òkè níjọ́ náà yùngèlè kò àárọ̀ ọlọ́ọ̀bà àlejò náà ń fa lábílẹ̀ tó fa gbogbo ẹ̀ sí lábílẹ̀ yóò wá fọ́ yóò tó wá sọ yóò wá kúná yóò wá dà gẹ́gẹ́ kita wẹ́rì òkè táwa ń wò pé òkè lọ́gà bẹ́ẹ̀ kí ni ọ̀wá ṣẹlẹ̀ tó ṣe ìjọ náà ọlọ́ọ̀bà àlejò náà ní owó kù òkè náà owó kù kí ọ̀dà bí òkè ìwọ̀ àbá ẹ̀ náà kò kí alábàárà ìmáàmù púpọ̀ yìí àwọn náà sọ bẹ́ẹ̀. wọ́n ní nọ́ọ̀sì ní ayé ìrọ̀lẹ́ láàá ní ojú ìyá tó ọba rẹ̀ tọ́lá ó pa láti ìlẹ̀ rẹ̀ tó bá ẹjẹ́ àlàá kà rẹ̀ yóò wá sọ gẹ́gẹ́ bí rẹ̀. òkè ńláńlá tó tó yọ pọ̀ yọ wá yọ wá lọ yọ̀dà ẹ̀jẹ̀ bí lọ́dà ẹ̀jẹ̀ bí pè é ní àná. ó ti tó ń dùn ìjàmbá kò lè. Ìtàwọn òṣìṣẹ́rì nínú àwọn àṣà tí wọ́n fẹ́ máa fi jọ sí báyìí pé kò ní sí ọ̀gbìn àlèkè ámà nìyẹn. Gba àgbàdà nínú ọ̀gbìn àlèkè ámà. Òkè gan bó lọ kílọ̀ tẹ̀lẹ̀ sókè. Ọ̀tà kílọ̀ tẹ̀lẹ̀ sókè. Ẹ̀ka iṣẹ́ ìwà tuntun tẹ̀lé ọ̀hún ni. Bí mo wá ọ̀rọ̀ kẹ̀kẹ́. Láti jẹ́ ti jọ sí báyìí pé bóyá òun lè rí òdodo Òkè àwọn ọ̀nà ní sáà. Òkè yìí Yorùbá, jẹ̀mọ́ mùsùlùmí gbogbo òkè tó jọ yín lójú ẹ̀yẹ ìjọba ni yẹn sí mu àárọ̀ kì í nà sí bá owó kú gbogbo ẹ̀ dànù. jẹ̀mọ́ àti ṣé ń sí àwọn akú dànù kódà kó tó wá lẹ́tọ̀ọ́ káàkiri tó lẹ́tọ̀ọ́ kágbà tó ń lọ́lọ́ tó lẹ́tọ̀ọ́ kágbà tó ń lóde ìjẹ́ ìmú wa tó lẹ́tọ̀ọ́ kágbà tó ń lóle pa wá òun lóle ṣé lẹ́bọ̀ kápá yìí pé gbogbo àdámọ̀ ẹni wá ọ̀dọ̀ ẹ̀lẹ́ ẹ̀dá ti máa bẹ̀rẹ̀ ẹ̀. Ìyàmá àtàlẹ́ ẹ̀ bá pọ̀ àdámọ̀ ẹni wá lọ́dọ̀ ẹ̀. Òun náà ni ọba àdáháìsù àlọ́kọ̀ ìlú ọba àlàyé. Ọba tí ò kú, ọba tí ò ní kú láéláé. Ọba tí ọmọ akẹ́rẹ́ ìjọba ìyáàmà ìjọ ní màlẹ́ ní mọ́lẹ́mú lè yá o. Gbogbo àwọn tẹ́ ìsáájú ọ̀dọ̀ wọn. Tẹ́ ẹ̀rù pé òun wọn lẹ́sìn sábọ̀ lẹ́nu ti ní fẹ́ mọ̀ pé ọlọ́wọ́ máa lè yọ láti ṣe gbogbo ẹ̀. ọlọ́lá máa béèrè pé ní mẹ́rin ni wọ́n lè fi ìyá ọba ló lè fi kápá àtẹ̀tẹ̀ léèrè. kò sẹ́ni tí ó lè sọ ọ́. òun náà ní ọ̀wá sọ̀rọ̀ fún ẹ̀yí pé èyí là á ìlúwa ìdè nìkà á wọ́rọ̀ lẹ́nu kápá ẹ̀. jàmbá ọlọ́wọ́ bá bá lè sọ Òkèta orílẹ̀ níjọ́ náà àti gbogbo àwọn àyíká ìdígbò ga. Fàyàdárò àbọ̀ àrùn ọ̀bá. Àwọn náà bá wọ́n wá fi gbogbo ẹ lẹ̀ ní ìtẹ̀kẹ́ tí ó tẹ́ pẹrẹsẹ tí ó tẹ̀lé ojú ara wọn lọ. Wọ́n á sọ̀tọ̀fà ní ìtẹ̀kẹ́ tí ó wà pẹrẹsẹ tí gbogbo wọn àti kẹ́lẹ́ ìwọ́n tẹ̀lé ojú ara wọn lọ kò ní sí pé ìdìkan lókè ìdìkan gàdì lẹ́yìn ọlọ́run bá nípa lọ́dún lọ́dún ìṣẹ̀lẹ̀ lọ sí látàrọ́ bí i àìwájà ṣàlẹ́bì nígbà táwí sọ fún wọn pé ò ní rí lọ́nà àìwájà bàbá rẹ̀ níwájà ìtumọ̀ rẹ̀ tí wọ́n wá lọ́dẹ̀. Wọ́lá àmúta lẹ́ẹ̀dì àníláyè tẹ ọ̀rọ̀ jẹ́gẹ́ à tí wọ́n wá ga sókè. Ẹ̀rẹ̀dà. Nígbà gbẹ̀dà ìdí àmà tá ń sọ yìí. Nígbà gbẹ̀dà ìdí àmà bá dé á wà láàyè gbàǹtàtà tí gbogbo ìdèdè di ara wọn lọ. Tí ò ní sí lórí pé òkè tó wà lọ́sọ̀tà wọn lè àwọn tí ń bẹ náà. Tí a fi rọ gbogbo ilé ẹja múra sí ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìnjá níwà rẹ̀ pẹ̀lú ẹ̀sìn wa. Torí pé gbogbo ọmọ tì ní láyé tó kálukú fi ń lọ fara pamọ́ taburú. Gbogbo ọmọ tì ní gbogbo ọmọ tì ní. Wọ́n á lọ fara pamọ́ taburú ṣé bó tún kìí pé ọ̀pọ̀ mẹ́tọ́ sọ ní ẹni tí ò rí akọ ọ̀fẹ́ wò ọ̀fẹ́ tó pè ẹ́ ní ẹni tí ò rí mọ́tò ọ̀fẹ́ tó pè ẹ́ ní ẹni tí ò wọlé torí ẹ̀ náà ló ń lọ pa àwọn ọmọlá àwọn àwọn àkejì ẹ̀ lẹ́sẹ̀ jáyé ọmọ àwọn fún bàbá olówó bàbá kẹ̀ ẹ̀jẹ̀ òfin lọ́rùn àwọn àtàkì ìjà yìí ó fún wọn nínú akókò ọkọ àwọn ní òye káwọn ní òye káwọn olówó jẹun nínú owó tó ọjà wa òun ni òjò wọ́n rọ́wọ́ mi lẹ́nu sí wa. Àìmọye àṣẹ nígbà tó lè sọ pé ẹrù àti tó tó bẹ́ẹ̀ fi bà. Nígbà táwọn àjínigbé ìtura bá ká gbogbo. Ìjọba Sára ti ẹ̀sìn eléyìí tí ó jẹ́ pé ẹ̀sìn pàmò rẹ́kẹ́tẹ́ yìí àpèjúwe máa fún alápèjúwe kan yí ẹlòmíì ló máa tẹ̀sí nílùú wa ń lo ti rí rárá ìlú ìgbòdánù ẹ̀wọ̀n ìdí nígbà tẹ́yìn lọ́sẹ̀ yìí. ẹ̀rọ à wọ́n lò fẹ́ sí ọ̀pọ̀ ṣùgbọ́n ló tọ́. wọ́n ẹlòmíì ló ló ti ìdánwò wọlé ìdá ọ̀pọ̀ tẹ̀ wọ́n tẹ̀lé ọ̀pọ̀. ẹgbẹ́ náà láti fi ìkọ́ta ìjáde ní wọ́n. àkọ́dà o lè máa tẹ̀sí sí ìlú kan táwọn aráàlú ò ṣe ìlú aráàlú rẹ̀ wà. àwọn ọ̀tọ̀ bá tẹ̀sí lọ́gbọ̀dà ìgbàmọ̀ gbígbà ilé wọn àyè ò lágbọ̀dọ̀ lọ́nu. gbogbo ayé ni wọn ti ẹlẹ́sìn lélẹ̀ yìí. ọ̀daràn lélẹ̀ yìí. apanilẹ́kùnrin ayé lélẹ̀ yìí. ẹni bí lélẹ̀ yìí. ẹni ara wà ní àwọn fẹ́lẹ́ bolú. Ìjáàrí fún àtẹ́jú. Àwọn fẹ́lẹ́ bolú, kò jáde kẹ́lẹ̀. Kò jáàrí fún àtẹ́jú. Láyé bí yìí ni, ọba ti jọ́gbẹ̀rẹ̀ àti àmọ̀, àwọn òkú náà jàrá ẹ̀. Ọjọ́ ká fi ẹ̀kọ́ kúkú ká gbé òkú tó fún bọ́kọ̀ tẹ́lẹ̀ bọ̀rọ̀. Àti ìlú kú jọ́nà, kéèyàn àti ẹ, ó kálukú wa náà. Káàró ló lọ làárá láì fi ṣe ìkọ̀kọ̀ mi. Kí mo ṣe bọ̀kọ̀?

ó sì rọ́gbọ́n dásì gbogbo kálukú ń bọ́ náà ọ̀rọ̀ ni kí a ò mẹ́yìn dé ọjọ́ ògbéjì àìsí àmọ́ tá ń sọ yìí jẹ̀tẹ̀rẹ̀ ọmọ dáì ó kálukú tí wọ́n bá ti sọ wípé ẹ̀ ń dé ohun yẹn bí ẹ́pò ni kò sí gbogbo tí ń jẹ́ ẹ̀dá tí ò ní gbọ́ níjọ́ náà.

ìtìsọ́tò àbí ìtìsọ́fì àbọ̀tẹ̀sí wọ́n ní láàyè nínú àhàdẹ̀ ìláàyè ní wàláyè láti máàlì ẹni tá ò nílé wọn rẹ kí n yà sí mi ọ̀ọ̀ láyé ohun yẹn gbàgbé ìṣẹ́ ló bá kọ́ bàbá rẹ̀. ibi ohun tí à ń gbọ́ ìgbẹ́kọ̀ọ́ rẹ̀ yóò ṣé mùsùlùmí sì ń gbọ́ ilé ìta ṣé mùsùlùmí tá ti ta ilé ìta ṣé mùsùlùmí wa tá a bá ń ta ilé yìí tá a ti ń gbọ́ ilé yìí káṣí ìbá wọn tètè mùsùlùmí rẹ̀ àpótọ̀ ọ̀rẹ́ níbi táwọn ń lọ níbi ìjọsìn tí wọn bẹ́ẹ̀ kò sí nínú eléyìí nínú òwe wọn ó sì dára lójú tó rọ̀ ọkùnrin tó wá ti jẹ́ ìwé tọ́lọ́ sọ kalẹ̀ kí ìjọ ní kúrò lẹ́yìn náà ṣùgbọ́n ìta ẹ̀ àyàn láàyè ọwọ́ ara ẹni fúnra ní olùmọ̀sílẹ̀. ọwọ́ àyè wà ń lò wé ọwọ́ wa sámọ́ra wọn tí ọmọ àtàbò wọn tí ọmọ fẹ́ ilé. àbẹ́ni tó ti ẹ̀pẹ́rẹ́ ẹ̀mí lórí jẹ́ tó wọ ọmọ mẹ́. ọwọ́ nínú mùsùlùmí náà tóun náà jẹ́ olórí tọ́mọ lélẹ̀ yóò wá jẹ́ kí àwọn ọmọ lẹ́yìn òun ká máa wọlé táǹkọ̀ yìí àbùsí lápátápá ló ṣe. Àwọn ọba àlejò láǹkọ fún wa pé lọ́jọ́ náà tí àwọn ènìyàn tẹ́bi ohun náà ní àyè ohun kálukú wa ohun ìfẹ́ ìgbé kúkú. Nígbà láìka tọ́lọ̀ ń pèsè yẹn lọ́wọ́ tó tó gbogbo wa dìde tí ó sọ ìfẹ́ ìgbé ìjọ náà. Tẹ̀tẹ̀bi ohun. Wọ́n kálukú wa òun náà náà máa tẹ̀lé lọ. Náà ìwà jẹ̀rẹ̀. Kò sẹ́ni tí ó wà á pé èmi ò lẹ́jẹ̀ gbọ́dọ̀. Sọ̀rọ̀ yìí dára yìí. wa kíá. Báwa kan bá gba ọ̀tún ká ìkẹ́lẹ́ pa ààrẹ ọ̀gbọ̀dọ̀ bí akọjá ilé ìjọba. náà gbogbo ọgbà. tó wù yẹn ti rẹ̀ náà láàmú Ọlọ́run bá lè tọ́lá ní wọ́n kọ́ sí àmì àjọwà tó lè rọ àbáàrì. Ọ̀pọ̀ oníkàlùkù ń dáná. Kọ́sì àánú àbójẹ́ sí wọ́n ní sáta mẹ́tì. Àlàáfíà gbogbo ohun ní gbogbo àwọn ohun tá ń gbọ́. Pátápátá ń jọ náà yóò dákẹ́rọ ọlọ́pàá lọ́wọ́. Yóò farabalẹ̀ yóò kiri.

ọlọ́wọ́ àbíọ́ dákun wá tẹ̀lé ẹni táàánú rẹ̀ ti bájọ́ náà jẹ́jẹ́ kan lọ táàánú rẹ̀ ti bá wọn. ẹ bá lẹ́yìn ní sọ́mọ bá wà ní lọ sẹ́lẹ̀ àlẹ́ mi lẹ́mọ́ rẹ̀ kó jẹ́ wọ́n ìjà nìkan lè wá ní ẹ̀dọ̀ àwọn sọ̀rọ̀ bá ní wàrà ẹ̀ńtọ́ ó ní ẹ̀rọ ìrìn àwọn àtẹnidá pẹ̀lú àtẹnidá o lára ìdìbò yìí ẹgbẹ́ àlẹ́ mi lẹ́kọ́ bá ní wàrà kálí kẹ́lẹ́ ká tó múra sí iṣẹ́ dáadáa tọ́lọ̀ ó fi ọdún wa tó bu ajẹ́ sí pé iṣẹ́ wa kọ́ àánú ọlọ́run ló yà ọ́ lórí. Wọ́n ti sọ̀rọ̀ kọ́ ọ̀pọ̀ yé báwọn ìrẹ́pọ̀ wa tó lọ fún lórí. Ìyá jẹ́ sí pé ká pàṣẹ ti ká mọ̀jẹ́ mọ́gà yẹn àánú ọlọ́run ọlọ́run náà kò ní lè wọ́n ti jẹ́ kó. Ibi iṣẹ́ ẹni tó ń ṣe ìnáyà lọ́wọ́ òṣèlú ló ti jama'a ọ̀rọ̀ ní ìbára pẹ́tùrọ̀ ìlà àmùsà ọ̀rọ̀ ní ìjọba rí ẹ̀wà nígbọ́ òǹkà nígbọ́ náà lọ àyàfi kíni àmùsà gbẹ́ẹ̀tẹ̀ ohun ẹ̀dà àwọn tó ń kọjá lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó ti ká òun náà lò ń máa gbọ́ nígbọ́ sí ewu kaka tẹ́ gbọ́ mọ́ náà. Fara ní tọ́wọ́ àdìjọ́ náà, pẹ̀lú àwọn ẹ̀rùjọ́ náà, pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ náà, táwà rí pé ẹ̀wọ́n ọmọ ọba nígbàlùkú ó gbàlùkú ọ̀rọ̀ wá wá kújokújo, àwa ló gbà wá rẹ̀. Nígbà ọ̀rọ̀ tọ́nà ọba àlejò ọlọ́sọ̀ yìí pé bàbá àtẹ̀sọ̀ ìlà àmọ́tẹ́. Ẹ nígbà òun kẹ̀kẹ́ náà, àyàbí ohun ẹsẹ̀. Ní àbúkọ sí, wọ́n ní inú òun náà gbọ́. Òun náà ní ohun tí ó dà gẹ́gẹ́ bí ìgbà òde níbí. Gẹ́gẹ́ bí pátákó àǹkú níbi kọjá lọ. Ìyẹn nìkan ló kù sáà mọ́ gbọ́njọ́ náà. Nígbà òun yóò mọ̀ dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ọlọ́wọ́ ní gẹ́rẹ́ rẹ̀ ọmọ ìdílá sáàpá òjẹ́bá àti ilá àmẹ́rí àdínlá àwọn ọ̀ká tí tara wọn pọ̀ wà ní ẹ máa ṣe sẹ́wù yìí ẹ sáàpọ̀ jù àwa. ìgbádà wa ti ṣé ìwọ́n láti ṣe ìwọ̀n lọ́dọ̀ rẹ̀ ṣé ìyẹn ló bẹ̀rẹ̀ lẹ́yìn. wọ́n ti gbé bí ìwọ̀n ni wọ́n ti lẹ́nu kó bá yóò wájú ọlọ́. wọ́n ti ṣe ìwé àwọn àgbà yìí pé ẹsẹ̀ náà wọ́n ti yé gbogbo yín pátá wọ́n ti jẹ́ ìbẹ̀rẹ̀ ìfìyàwó. nígbà tí wàhálà bá dójú ẹ̀ gbogbo yín lọ́wọ́ sọ di àgbàdo àbí ọkà bàbà wọ́n wá ti adìẹ wọ́n wá ti gbogbo yìí. báyìí lọ́wọ́ kò kéye kọjá lókè bàbá náà bẹ̀rẹ̀ àti. wọ́n kà síwájú àdìjẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n kà kọ́ gbogbo yìí lálẹ́ lẹ́sìn owó ìrọ̀ wà sí lòdì. ẹ ẹ wò játa ọ̀rẹ́ ìjáta báwo àbálẹ bọlọ ìjọ yìí kú bá dùn kú bá dùn kára lórí kí. àdúgbò apanilẹ́rìn ń gbà ọ̀rọ̀ náà. níwájú ta ni lọ́jọ́ wo lọ́jọ́ wo níwájú ta ni. àbáwò àbáwò yìí ẹ̀ mọ́ bọ́lá nǹkan àlọ́ ọ̀rọ̀ àdìsí àmọ̀ tuntun yìí. àwọn ọmọ bọ́lá àdìsí àmọ̀ tuntun yìí. àbí bá mọ̀ ẹ̀ ní wọn sọ ilé kan wọn kọ́ yẹn ní. ọ̀sẹ̀ ìwúdẹ́ tó ń jà rẹ̀ ṣé ìwúdẹ́ tó bàbá òkú ìjà rẹ̀ ṣé ìwúkọ̀ ọ̀gá rẹ̀ mẹ́jọ́ rẹ̀. àwọn àlẹ́bí ọlọ́ àwọn tó máa ṣe ká àwọn ọmọ ẹni àwọn ọjà kò sí àwọn òlé ìfọ̀ kẹ́kẹ́. àwọn ọ̀gá àlẹ́bí àárọ̀pá lórí Musa lórí Musa lórí rẹ̀ sí ìdìbò wa nípa àrẹ́bẹ̀ náà tá lọ́dọ̀ tó rẹ̀ sí ìdìbò mọ̀ wa. Kábọ̀ wa pa àdúrà lẹ́nu sọ́kù lọ́wọ́ àrẹ̀ ìjọba. Àrẹ́bẹ̀ ọwọ́ àwùjọ ilẹ̀ lọ́jọ́ náà. Lọ́wọ́ wa ní ìlà lẹ́nu. Sáà ìtúkọ̀ ó lè sọ wá dẹ́kun ìgbọ́dé bọ̀ máa béèrè láyé ìgbìmọ̀ ọkọ̀ ọ̀gbọ̀lágẹ́. eléyìí náà tọ́pù mi nàlà ọlọ́lábọ̀dọ̀ náà wà ní pàǹdẹ́rì. ẹ náà bá kẹ́lí bàbá mẹ́rin sọ bọ́nà ti dáre lẹ́yìn lọ́la. ó ní alikọ̀tì lúta kọ́ sábà ooru gbólú wálé polò ní ahamẹ́dàgbọ̀n ìṣẹ́lẹ̀ lọ. ولكل لأعمد بمثله الحكم Kọlá Kọlá lè kọ́ àpọ́ gánà ń lò. Ọ̀pọ̀ àìní ọ̀rọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n dájú. Wọ́n pè mọ́ra àwọn lẹ́yẹ̀lẹ́sọ̀ hàn ọlọ́run dá alágbájá lọ́la ilé. Ó wà ní kúlù gbogbo alábọ̀nà wa tó gbogbo wọn ni wọ́n ní ní ahámẹ́dà mọ̀kẹ́tẹ́lì gbogbo ẹ̀rọ náà kú sàlẹ̀ yìí ara ẹ̀ lélẹ̀ ṣe fún jẹ́rẹ̀ gbogbo wọn lọ́wọ́ ẹ̀ sì wá bẹ̀ à àwọn èèyàn ti tó tí wọ́n ti ṣe àwọn gẹ́gẹ́ táwọn òṣìṣẹ́ ọ̀sà gbọ́nà wọn kà náà wọn náà lè ẹ̀ẹ́dẹ́gì ni wípé àdúrà náà máa ń ṣe lẹ́yìn ìgbà tá a bá parí ìrun pípé aláwa àti Muhammad al-wasila al-fadila abẹ́rẹ́ nínú àwọn nǹkan yẹn àwọn bá ní nínú àdúrà yẹn náà nìyẹn pé ìgbésẹ̀ òun àdìjà àwọn ọmọ ọgbọ́n àlẹ́ yìí. Ànábì lè tọ́ bu lẹ́nu síbi yìí. Kí wọ́n lulẹ̀ lọ́wọ́ àbẹ̀rẹ̀ ọlọ́wà ní kúrò ẹ̀kọ́ sí àlùfẹ́kọ́. Ìpẹ́ eléyìí o, ìpẹ́ pé kọ́nà wọn dájọ́ ni. Torí bá mi tó ti kà mú dá wa. tó wá dájọ́ gbà lẹ́. Yàrá, wọ́n lè ká sàdà yìí mú bàbá nínú tọ̀dí. Nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó gbọdọ̀ lè yámà. Eléyìí tó wà wà lóṣọ̀rọ̀ à sọ fún wa níwọ̀nyí náà. Mo bá dùkú náà ká ronú sí i nínú ìṣẹ̀lẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ ìyáwẹ̀ òun ni pé àwọn àkọ́ ìṣẹ̀lẹ̀ wa ronú wípé à tí àwọn náà wáyé lọ́sọ̀ tó ti káwọn ọ̀pá yẹn lẹ̀ ọ̀rọ̀ ni ẹlọ́mọ yìí pé yọ́wọ́ má yìí di ọjọ́ tá a sọ yìí látàkọ́ ìṣàfáyà ẹgbẹ́ lágbájá ọmọ mi nì lágbájá àbámẹ́lì mi wà. àwọn gègé yìí jọ náà àwọn mùsùlùmí jọ náà káàtà ọ̀fà òjàmbá ìpẹ̀ka ò ní ṣe wọ́n láǹfààní o. Àwọn tí a lè fún ní ọ̀nà akẹ́síbẹ̀, ilé ọmọ ni Adúmọ̀lá ọ̀rọ̀ àmáàrùn. Àbá tọ́lọ̀ ọba àlejò ọlá tí wọ́n bá yọ lókí tí wọ́n fún ní ọ̀nà tó kẹ́síbẹ̀. Fọ̀rọ̀ bí ọ̀nà òun ọ̀hún náà. Ìṣèjọba ọba àlejò ọlá dá fún rẹ̀ òun yóò pọ̀ ó kálukọ̀rọ̀ wá wáyé pé ń lọ̀rọ̀ lọ́jà sílẹ̀ yìí ó kálukọ̀rọ̀ àwọn oníṣègùn ọ̀la ti fẹ́ wọ́n á rí jọ́ta wí àwọn àwọn oníṣègùn ẹ̀tọ́ sí ìgbà ìjọ náà. wani kana al-masbuhi min ahli tauhid قالوا لا إله إلا الله حبايبة قالوا لا إله إلا الله àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn lórí àwọn ẹni tí wọ́n dá ọlọ́pàá ọba mọ̀ lọ́kàn tuntun àwọn wọ́n lẹ́tọ̀ọ́ sí ìgbẹ́ náà tí wọ́n bá yẹ kókò ka ká tán àyàfi ọ̀rẹ́ wọn. tó ṣe pé alámọ̀ ẹ̀bẹ̀ ni máa ń ọba tó mímọ̀ nípa jíjẹ níwájú wọn àti jíjẹ lẹ́yìn wọn. Ọ̀la orí túnmọ̀ bí ìmọ̀ ọlọ́run ọba yìí, ọba tó ṣe pé àwọn ní tí àwọn ò lè mímọ̀ kẹta nípa ọlọ́run ọba, àwọn ò lè má pàápín bọ́lá ọba àlejò aláàbò jíjẹ ọlọ́run ìmọ̀ kan ò sí bá wa. Nípọ̀jẹ́ ti tọ́rọ ọ̀bá yìí, òun ní ìmá rẹ̀ rọ fún gbogbo nǹkan pátá. Tọ́rọ ọ̀bá rẹ̀ tọ́rọ ní tó ta ń sọ nígbà ìdí àmì. Wà á mẹ́kẹ́ ni wọ́n ju ó lè máa rí olùkọ́ ìlú. Gbogbo ojú pátá ń tọ́ náà. Yóò yẹ pẹ̀lú ara rẹ̀ fún ọlọ́wọ́ ọba wa. Ọba àwọn ni ọba alàyè, ọba tí ó kì í gún ọba tí ó fi ṣe kí ni ọba tí ó fi kú àlùkò yóò ọba àdìgbò ọba tó fi dáwà tó sákìtá táàmù sọ pé bàbá yìí ló ṣẹlẹ̀ táàmù ẹ̀rọ kan ìgbà tó bá wù lákàlẹ̀ ìgbà ọ̀rọ̀ rẹ̀. Àkọ́ni wọn bá lórí àwẹ̀rẹ̀ lórí náà. Lọ́jọ́ ta wí, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn tó bá. Bàbá jùlọ, àwọn tó wọ́n mú orogún pẹ̀lú ọlọ́run àwọn náà ní hamala dolma mẹ́ni hamala dolma kó pẹ́ni tí ó bá jẹ́ àbòjú ṣe ìjọ tó dà rí ìyáwó. àwọn àfáà ní dolmo tọ́lọ̀ ọba àlejò ọlá ń sọ sí ìyìnà òun náà ní dolmo tó sọ ọdún tó bá mú ìlú náà. àbòjú ńlá jẹ́mọ́ àbòjú ní kàdúgbò ṣùgbọ́n àìlẹ́mú kọ kíni abosí òun náà ní kí ẹ̀yìn mọ̀rọ̀ nígbà lọ́dọ̀. Abosí ló ga jù yóò sí abosí kan tó kúrò náà. Òun náà ní kíyàn máa áfíríkì pátánà ọ̀hún náà jàdá. Kíyàn máa mú nǹkan lé ìmúlùkú pẹ̀lú ọlọ́run bàbá ìta wa. Nínú ìgbàgbọ́, nínú ìjọsìn, kí ọmọ tó gbà sí ìlànà ilé ìtọ́jú ẹ̀yìn lọ́yọ̀ lọ. Bẹ́ẹ̀ni gbogbo àwọn tẹ́lá dé ìlẹ̀ ìyá lọ. Ṣé ẹgbẹ́ tí wọ́n tẹ́lẹ̀ náà nù? Ṣé àwọn ẹni ta wí yìí? Ṣé máa kó wàhálà jẹ́ bẹ́ẹ̀? Wọ́n mọ̀ ìfẹ́ kò sí ẹ̀ka. Àwọn obìnrin ìlú àwọn ta wí yìí láàtàwọn ìjàmbá. Ìṣẹ̀lẹ̀ ò lè ní wọ́n láǹfààní. Nínú ìgbàgbọ́ ni wọ́n láǹfààní. Àṣẹ ìjọ́ ọ̀dọ́ Ìjọ́ tó máa ronú ìjà káàkiri àwọn àwọn oúnjẹ wa ilẹ̀ tó wá kiri. Ẹ̀sọ̀ tẹ̀ ọkọ náà ẹ̀dínlẹ́ta ló lè nípa owó tó lọ́ọ́ bìí. Ẹ̀níjọ́ tó ní ìdíbò ọlọ́ọ̀kà gbé ara ẹ̀ bàbá olóṣèlú. Àríkà àwọn ẹlẹ́màá ti gba àwọn ẹ̀ ó ti ní gẹ́rẹ́ kan tó ti fi jáde àwọn. Wọ́n bá ti jẹ́ ẹ̀ bá ti jẹ́ àwọn tó ra ó ti kà í pé àtẹ ìdùnnú tó wà ń tọ́ra ẹ̀. Sọ́nà àdìgẹ́ yìí. Lọ́jọ́ náà, o tún sọ, àwọn wọ̀nyẹ bọ́lẹ̀. Àwọn àrẹ̀ wọ́n lùgẹ́lẹ̀ yóò jọ bọ́lẹ̀ kí wọ́n ti taari. Wọ́n máa yé bá ṣẹ́bí àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ báyìí ló lè máa kó lè lókù. Ìdájọ́ tọ́lọ̀ bá tòótọ́ ní. Olóbi títí àti bẹ̀rẹ̀ ọ̀hún ní títí àti bẹ̀rẹ̀ ọ̀hún ní bẹ̀rẹ̀ àbúrò káwọn ọ̀rọ̀ ìgbẹ́ tẹ́lẹ̀ ní ká káwọn ọ̀rọ̀ ìgbẹ́ tẹ́lẹ̀ wọ́n yóò kọ́mọ láyé bí ìgbẹ́ sábà tó tó yẹ lùdá rẹ̀. o bá ń fi ìgbẹ́ ká pọ́ǹpù tó wọlé ìwọ́dì o ti pàdé àwọn tí wọ́n tó ti jẹ lọ. àwọn Yorùbá náà ti sọ pé tí ń jẹ́ oògùn ní tó ń kò lọ náà ní oògùn ní tó ń kò lọ náà ní tó wọlé oògùn ló gbójúlé. kí òjò wa máa ẹjọ́ ta rí ìgbésẹ̀ ọjọ́ pẹ̀lú ẹ̀ kò ní wúlò ẹ̀. Gbogbo ọ̀tọ́ wá dé sí pé ìjọ pé ọkàrin mẹ́lẹ̀ nù. Tí wá ti jọ́ ọ̀gbẹ̀ rẹ̀ ìyá náà, ọ̀tọ́ ní gbogbo àwọn tí wọ́n bá lé ní bẹ́ẹ̀ lẹ́yìn. Ṣé ẹ pé fún èyí lé na tẹ̀ mọ́rọ̀ náà ọba tó dá wọn? Wọn lè lè ṣèṣẹ̀ kánú ògbésí ayé wọn. Ọlọ́run àwọn tó bá débẹ̀ ìjọ náà, wà kọ́ wọn ni wọ́n tà wọ́n tà wọ́n ti rẹ̀ sọ ìgbà wà ní pé àkọ́dà àjèrè gẹ́gẹ́ ló lọ́jà yìí pẹ̀lú ìdíkọ́ọ̀tì ṣé bá lè rẹ̀ sọ́ọ̀tì tó kú lọ ọ̀tà lè ṣùgbọ́n ojú owó òpé ìṣòro rèé. Lórí ibi eléyìí, wọ́n kálukú wa dámọ̀ yìí pé kò sẹ́ńtẹ́ ẹ̀ka bí ọkàn tẹ̀ tó ju ọlọ́wọ́ ọba lọ. Káwa lè rí eléyìí gbé níwájú ọlọ́jọ́ bẹ̀rẹ̀ ìyámà. Lọ́run sọ fún wa yìí pé wà kọ́ ni ọ̀ọ́ka mẹ́ni àmẹ́lá tó ń máa ń gbé àbòsí tó pàdé lọ́dún lẹ́gbẹ̀rẹ́ kọ́tà ọtí gbogbo ní ìṣèjọ. kọ́tà ọtí gbogbo ní ẹ̀. Ọlọ́run bá ilé ìjọba sọ fún ẹgbẹ́ ọmọ nílá ọmọ ìyá gbogbo ẹni tó bá wá jẹ́ sí pé ó ti sẹ́rẹ̀ láyé. Jẹ̀má ó ti sẹ́rẹ̀ láyé. Ọlọ́run bá ilé ìjọba lábẹ́ kó ṣe ó ní ìmọ̀ ọlọ́run ọba lọ́gbọ́n gbogbo ní gbogbo ògbà ọlọ́run ọba yìí náà lẹ́ẹ̀ máa rí ọlọ́run ọba lẹ́ẹ̀ ti máa rí wọ́n ní gbogbo àwọn tó lọ rí ẹ̀ tó ṣe tó gbà tí wọ́n ń ṣe dáadáa yìí kò ní kẹ̀kẹ́ ń bẹ̀ sẹ́yìn ọba ní wọ́n wọ lórí lọ yẹn ní wípé háàlù ìṣe dáadáa rẹ̀ yẹn torí tó gbọ́dọ̀ ọba gbọ́dọ̀ tó ṣe bẹ́ẹ̀.

tóun ṣe láyé àbí ìfowó òde kan wá di ìbọn ẹrù àwọn ọ̀rọ̀ àdìgbọ́lá nípa láàyè àbáàbò lónìí náà gbogbo ẹni tó yẹ ká àbùkù wọn wà sábùkù kò sí. ayé bí ni wọ́n ti lè sàbòsí àwọn èèyàn sàbòsí láyé àbẹ̀lẹ̀ òkúta òkúta ìyá kú lọ́wọ́ etí òṣèlú ẹ̀wọ̀n sì kì í bọ̀ láti ẹ̀rù tí èsè tiẹ̀ mú sì kì í bọ̀ àmẹ́yẹ. Ẹnìkan sọ̀rọ̀ pé àwọn ilé iṣẹ́ ìjàmbá kan wọ́n ní bọ́ ọba jẹ́wọ́. Wọ́n ní táwọn yẹn máa lọ bíráìbù wọn. Wọ́n ní nínú kọ̀ọ̀pútà wọn, wọ́n yẹn pé owó yẹn kò mẹ́wọ̀. Wọ́n pa kò ní àkáǹtì jẹ, wọ́n tún wá lọ sí ilé àkáǹtì yìí. Wọ́n ní wọ́n ti máa tètè. abẹ́rẹ́ ọlọ́run tó bá wọn lòdì pọ̀ táyà bá yẹ wọn lówó tó pọ̀ sẹ́ni náà bẹ́ẹ̀ náà lọ jẹ́ lówó tọ́wọ́ lọ bẹ̀rẹ̀ tẹ́ náà tẹ́wọ́ àbáyé wọ́n ní wọ́n lè ara kó tiẹ̀ yẹ wọ́n kó ṣùgbọ́n ìlànà ìlú ẹ̀jẹ̀ kìíní báyìí báyìí wọ́n máa ń fi wọ́n máa ń tà. Ọ̀rẹ́ pé ṣé ọ̀bá ń dìde ní Ṣáyé bí a máa báyà bò lójú ìlú ọ̀kadà bẹ̀. Àìmọye máa ní tó forí ṣe fún olùsẹ́lẹ̀ ẹ̀kọ́ ṣe ṣé kí lì ọ̀dá ìṣàbò sí ọ̀mọ́ ń tẹ̀lé lọ ṣùgbọ́n ṣe ṣé kí lì. Ó sì ṣe ọgbà abalẹ́kọ ọgbà abalẹ́kọ nẹ́ẹ̀sì kópa nẹ́ẹ̀sì fún alọ́pọ̀ ìṣòro. Àbí? Ẹ̀rọ ọmọ wọn máa sunkún ni. Yáà, ìdúró lè rí wá jẹ́ láti wàhálà tí ó lè yí. Kọ́dà bẹ́ẹ̀ lẹ́nu yìí, yóò sì jẹ́ Átímá Màtúbíyà lẹ́nu yìí lórí lánà. Gbogbo gbogbo nǹkan lè kú. Ìdúró lè rí wọ́n lọ kọ́dà ní. Àwọn àgùntà òwò ṣe. Irú táǹkà yìí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ báwa náà nílẹ̀. Ìjẹ́ ìdí ìbàdí bí wọ́n ti wá lò bí sẹ́ni ilé ìwádìí àìjá ọ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀ káwà bẹ́ẹ̀. Nígbà wo lè máa sọ yìí? Ayé nìyẹn, ọlọ́run ti rẹ̀ àwọn mọ̀láyíkà tó ìdílé ọkọ̀. Kèsì rárá káàkiri àwọn eléyìí ẹgbàá ti wọ́n di sẹ́kọ̀ọ́ kan. Àwọn ọmọ ìsẹ́kọ̀ọ́ ti kọ̀ bí kà lọ, orí sọ láti fi kọ̀ bí kà lọ lùwọ́ bẹ̀. Wọ́n lè tẹ́ mi sékìí àwọn eléyìí ti ní déètì lórí ìgbẹ̀dúgbọ̀. wọ́n ní ẹni tó bá ti ti tẹ̀rẹ̀ láyé tó sì nígbàgbọ́ lu ọ̀la nígbà tó ń ti tọ́lá fọ́lá ẹ̀ àmọ́ gbogbo ìmọ̀ ọ̀pọ̀ ọmọ fẹ́ àdúrà àwọn ó jábò sí fún wọn. Ṣé wọ́n yà wọ́n wà á kù máa wọn ohun tó wò ó ṣe fún wa lọ fún òwò ìlàbò ìfọ̀ àlékòó. Fọ́lá àdìmáà ọlọ́ọ̀bà àlejò ọlá ní kò bẹ́ẹ̀ wà lánàá kùbáàn lè máa àdílà ámìnà sọ̀lẹ̀ áàt wọn àti ní kíkù bo nínú àwọn àbáná tiẹ̀ eléyìí tó bá ṣe ó bá ó bá àbí ṣe eléyìí sọ́dá kọ̀ọ̀kan ní ṣe àkọ́nàjọ gbogbo sínú yìí ní ọgbọ̀n mọ̀kọ́dá ìdókòlẹ́wọ̀ ṣe kò ní ṣe dáadáa pé àìbẹ̀rẹ̀ jẹ́. Ìtọ́rọ ọba ìlú sọ́lẹ̀ pé mẹ ní àmìlá sọ́ọ̀lì àbálẹ́ lókè, tó mẹ ní àṣà àbálẹ́ ya, tó máa rọ̀ fún àmìlọ́ ńlá lèlè àbí. Lọ́nà gbogbo tó bá ti dáadáa ó ti mú rẹ̀ ní. Ẹgbẹ́ àìsàn ìwé kún náà ó ti mú rẹ̀ ní ọlọ́run ọba ọ̀gbìn alábìsí. bàbá rẹ̀ tọ́lá tún sọ ní tòbíbí. Kàmí yá mi ìtọ́lẹ̀ sọ́rọ́tì. Ayọ̀ ìyẹ̀wọ̀ ìgbẹ́ tó bá ṣe dáadáa bí kò tó kéré tó ọmọ nílé ìjọ náà. Mo lè sọ ọkùnrin kúnlẹ̀ wà mí yá mi wà mí ti ṣe nínú kókéré ọlọ́ọ̀bá ọmọ onídéédé wà ní nígbà òṣè lábúrú kò ní ní kọ́kọ́ fún ọ gbogbo dáadáa tó bá wà ṣe náà kò ní ṣe kéde kò ní dì kàkà kù ń bẹ́ẹ̀ ọba tẹ̀ ti sọ sáájú pé ọba mẹ́ta wà lẹ́fẹ̀ẹ́ àtànù máa ń dánú ìlànà lóò ìjọ tájú ká ṣe láyé lọ́nà ó sì sọ wà lẹ́fẹ̀ẹ́ àwọn lè pè é.

àgbẹ̀lẹ̀ ẹ̀ka yìí pé àlàáfíà máa ń gbọ́ òṣìṣẹ́ rẹ̀ kó lè gbọ́ wà jẹ́lẹ̀. Lọ́nà sọ yìí ní a sọ kan, a sànà máa dá lóyà pẹ̀lú tó kọ́ ni tó ní tó fẹ́lẹ́ tó tá a ju tó fi lọ láti mẹ́lẹ̀ jù. Ọlọ́wọ́ bá ti wá sí nínú. Ọlọ́wọ́ bá wá kọjá ní ìrọ̀ ọ̀rọ̀ mi rẹ̀ jọ sọ yìí gbogbo ẹni tó ọba ni wà mẹ́yà mẹ́tẹ̀lẹ́ ẹnikẹ́ni tí ìlà àríkọ́ hmm? ti tọ́bẹ̀ tí lè ti jáde o ó jẹ́ lónìí ní kí wọ́n rí i pé sẹ́ni kẹta tí ọba ò di ọ̀dẹ́ni ẹ̀ka tó ẹ̀ka tó sábò tí mò ń kọ́ rẹ̀ aburú yípo dáadáa tó ń ṣe bẹ́ẹ̀ sì ni yọ ẹ̀gbọ́n dáadáa òun wọ̀ yọ. onídìrí àti ní àtẹ́yìn ẹja múra ti tẹ̀ lé. Ìsáàtò lè gbóná ilé yìí lórí àsìkò wa. Láti ọmọ nínú àwọn àyà tó ń tẹ̀lé mo tẹ̀sí ìwà lórí púpọ̀. Ọ̀sánpọ̀ mọ́ Mohammed. Wọ́n á di lò sílé. Ìṣẹ́lẹ̀ àmàlẹ́ kò wọ́n á